àrùn tó ṣúgà a tún wá ń ṣe lawafin tea lawafin yẹn powder ni tẹ bá rí kò sẹ́ni tó ti lò ọmọ àwọn ìṣẹ́gbọ́n mi wọ́n àwọn tó ti lò ó wọ́n béèrè káàkiri gbogbo lọ́nà gbogbo àwọn tó ti lò lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ti lò káàkiri ó wà fún jẹ̀díjẹ̀ ogun jẹ̀díjẹ̀dí la pè é ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe pọ̀ ó ṣiṣẹ́ fún ẹni tí máa ń wọ́ ọmọ tí ń ṣàwárí ó ṣiṣẹ́ fún ọkùnrin tí àtọ̀ rẹ̀ bá ti lẹ̀ ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí tàbí ẹni tó bá lẹ láti ṣe aya ọkọ ìyàwó rẹ̀ tàbí obìnrin tí ara rẹ̀ ti kú tó kọ́kọ́ rẹ̀ bá ń bá ṣeré kò tiẹ̀ kò tiẹ̀ ní mọ̀ kò ní mọ̀ kọkùnrin lọ́dọ̀ òun iṣẹ́ tó ń ṣe iṣẹ́ rẹ̀ pọ̀ gan-an ó ṣiṣẹ́ fún bẹ́yìn bá ròyìn àbí ara bá mú ròyìn a sì wá ṣe one stone oògùn ibà ó dára fún ibà púpọ̀ ibà malaria ni àṣe nǹkan rẹ̀ jáde ibà typhoid fever ni àṣe nǹkan rẹ̀ jáde tó ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ àṣe nǹkan rẹ̀ jáde yellow fever náà bẹ́ẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣà àwọn olómi náà o gẹ́gẹ́ bíi Eh, alegidigba orúkọ oògùn mi alegidigba all power alegidigba fọkùnrin eh, àwa tó ṣe royal zebra ìyẹn ló ṣiṣẹ́ fún obìnrin ni ọkùnrin ni ọmọdé ni àgbà ni òun yẹn ń fọ ẹ̀jẹ̀ àtọ́ ara ọkùnrin ṣe olómi la ṣe yẹn àṣẹ olómi rẹ̀ àṣẹ ọlọ́tì rẹ̀ à ń pè ní royal zebra àṣọ òun ṣe ń jáde léṣe wa pọ̀ kódà à ń ṣe ṣìnà lọ́tọ̀ ṣe ń jáde lọ́tọ̀ royal zebra ṣìnà. ẹ bá ń kọ́ bẹ́ẹ̀ bá ti gbé kọ́hún ẹ pé ọmọ tí ewé àtegbò bí hmm. torí pé tí kì bá ṣe pé oògùn bàbá mi dáa gbé kalẹ̀ tí àwọn world organization tí wọ́n fún mi ní compensation owó ńlá dollars tẹ́ fi sanwó fún mi a lè rí àwọn ẹsẹ̀ yìí bá débi tá a bá dé yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn ìbílẹ̀ náà lọ́gbọ́n nú eré ń bẹ nínú ẹ̀sìn ṣùgbọ́n kò síjà ọmọ ìyá mi ìbéèrè lálẹ́ béèrè òun mo gba gbogbo ìjọba nàìjíríà kódà àwọn gbogbo àwọn àwọn aṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan táwọn gbẹ̀ni gọ́fúnà pé ìtí wọ́n fi ń dààmú kí lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé epo nìkan ìwé àtegbò là wà mo fi ọlọ́run tó dáyé tó dá ọ̀run búra agbóhùn bàbá mi kan bẹ̀ agbóhùn tá a ṣe sílẹ̀ o agbóhùn gbogbo ṣe ni agbóhùn tá à ń sọ yìí tí èèyàn bá ti ní àrùn ọkàn àbọ̀bọ̀ ní àrùn kíndìnrín tí a máa lọ sí dialysis tí a máa ń pààrọ̀ ẹ̀jẹ̀ tí èèyàn bá lò ó kó tó lò fún ọ̀sẹ̀ kan náà ni ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ bá dùn mí dára ọwọ́ àgùnmọ̀ ẹyọ kan tí ìjọba Nàìjíríà bá dìvẹ́lọ́pù ẹ̀ owó tá a máa ń rí tíjọba máa ń rí ń bẹ̀ àtọ̀ sí pé ẹni tó ní oògùn náà yóò rí ṣe ọ̀la gbogbo Nàìjíríà ewé àtegbò tọ́lọ̀ fún wa lórí ọ̀fẹ́ tá a máa yí o Ọlọ́run kún Yorùbá lágbára gan ṣùgbọ́n àwọn ìjọba ọ̀ka kún. Eh, èmi náà ọlọ́run ṣe iléeṣẹ́ kan fún mi à ń pè trado medical international nigeria limited ibẹ̀ la ti ń ṣe gbogbo tá à ń ṣe mo gbà ládùúgbà pé ọlọ́run ó ti bá mi sọ di ní ńlá kó wá jẹ́ ogún àrọmọdọ́mọ. ojú máa lókè bẹ́ẹ̀ náà ni mo fàṣekú ń bẹ lọ́run fún iléeṣẹ́ nígbàtí gbogbo nǹkan nígbàtí nígbàtí ni nígbàtí bàbá mi ń bẹ òun lọ sọ fún mi pé ìjọ kan wà táwọn ò ní sí mọ́ o kí n fojú síṣẹ́ yìí o nígbà tí mo fojú sí nígbà náà ni mo wá ń jèrè rẹ̀ ah, láéláé nígbà tí wọ́n bá máa rántí iléeṣẹ́ yín ọlọ́run jẹ́ wọ́n máa rántí rẹ̀ sí rere pé nígbà tá a fẹ́ dá iléeṣẹ́ ilẹ̀ a sì ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ní o nígbà náà lọ́hùn lọ́wọ́ adi ní ńlá yìí ṣe bẹ́ẹ̀ yọ̀wọ́ la tó fi sínú ewé àtìgbò tí bàbá ẹ̀ nìkan ò lè sọ pé òun ló dá ewé àtìgbò lẹ́yìn ọlọ́run orúkọ mi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ nọ́mbà mi ni o oh eight two three three five eight zero six six four o oh eight two three three five eight zero six six four zen nọ́mbà mi ni o oh eight two twenty forty fifty nine fifty four o eight two twenty forty fifty nine fifty four ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú